Are you sure? Obviously, I am him. I just ká jẹ Oh my Honestly, move along. lọ find out. kí ni mo ṣe kí ni mo ṣe àti pé ta ni. bẹ́ẹ̀ bá ní ìjọ níbí ẹ parọ́ bẹ́ẹ̀ sì pè mí ní wẹrẹjẹ ẹ ṣayọ pa torí mi ò ní bí mo àgbá mú gbogbo ara ni mo fi jọ ní gbà ìgbà. ọba kẹyẹ ọmọ àṣà òde wa bá ẹ láyé jù ó dà ó dà kí ni mo lè ṣe fún yín. <laughs> kí ni nǹkan tí ìwọ lè ṣe fún yín. ọlọ́gbọ́n ti mọ̀ pé ẹni tó mú ẹgbà dání owó ẹ̀jẹ̀ ló pa fún mi mi ò wá bí láti gbàgbà epo bẹ́ẹ̀ mi ò wá bí láti gbàgbà ìyọ̀. ẹ̀mí ìwọ kankan ni mo wá gbà. ẹ̀mí mi. Ah! Oh, Bobo, you dey play. Mo babe, ṣó ṣó ọ̀gbọ́n ti ro kíní dáadáa ṣá. Mo rò mo rò gidi gan, mo rò jù, mo rò pa. Ó dídí ìṣẹ́jú méjì, two minutes ni mo fi rò ó kí n tó fún dókítà lésì. Two minutes? Àkáǹtì bọ̀ sóbi ti báwo? Má bínú, kò yé mi ni, àkáǹtì bọ̀ sùn ni wọ́n máa máa sẹ́ǹdì owó sí àti owó iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe òun á máa gbà láti á máa gbọ́ gbaga nínú àkáǹtì ẹ̀ no explain to me now I don't seem to understand explain ẹ̀ fún mi ah ibo ló ti ń ṣe irú ẹ̀ ṣùgbọ́nú ni àbọ̀gọ̀ tí wọ́n ní téèyàn bá bára wọn rìn wọ́n ti máa kọ́ wọ́n máa wo àwòkọ́ṣe díẹ̀díẹ̀ lára ara wọn ó rí pé mo èmi mo over smart worry mi o fẹ́ẹ̀ trust bọ̀sùn sí owó ẹ̀ so at the end of the day àwa fún ẹ ní stories and then you won't see anything to do about it. Àbí kí ló ń sọ? Slabby tiẹ̀, kì í ṣe to tó ń ti jẹun yóò náà. Àlẹ́ ìrìn ò kì í ṣe tiẹ̀ sẹ́, tí ò fẹ́ jẹ́ mí mọ̀ ni. O mọ̀ pé kì í ṣe gbogbo ẹran ni jíjẹ ni. Àwọn ẹran kan wà tó yẹ pé tó bá jẹ báyìí ò ní jẹ́ mí mọ̀. Màmá, kò sẹ́rù yìí I don clear you. Òun wo ojú mi, o ní kò sẹ́rù lọ́wọ́ ẹ̀. Ọlọ́run, kò sẹ́rù mi. Ṣé kí n pe dán? Kò tó yẹn náà, yàrá ìjà ìwé rẹ̀ pe dán. Ó yàrá yà street la wà kó máa lọ bá ẹ o. abeg drop am. ọ̀gbẹ́ kó máa lọ bá ẹ yàrá yà o street la o. i don tell you say gbogbo ẹranko ni jíjẹ. yàrá yà street la ọ̀gbẹ́ kó máa lọ bá ẹ o wọ́n máa lọ mà á ṣé kò tó o. tí mo ṣe bí kò sẹ́ni tó yẹ.